واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما الحمد لله أقفهم ولا مباوة والصلاة والسلام على رسول الله أنه ولا مبايك ولا مقبا وجسي الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين النبي محمد أتنورى لي أتنوى صحابة أتبقى وينيري adúpẹ́ fún Allah ọba tí ó jí wa ní àárọ̀ yìí láti tẹ̀síwájú nínú ìta wáyé wá ṣe al-ghayatu al-uzma عبادة الله وحده لا شريك له ونان التي واجه في الله الضوء الصلاة يا شيخ الله موسى إبالة ومن الأوراد اليومية والأذكار الواجبة على كل مسلم ومؤمن بالله سبحانه وتعالى كثرة الاستغفار ننوع وإشتي الله الله tó ṣe ní dandan fún wa àwọn ìjọsìn tí ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn fún wa lójúmọ́ tó jẹ́ pé dandan ni lérí gbogbo ẹ̀ tó bá ti jẹ́ muslim kọ́ tẹ́ ń pẹlẹ mọ́ ó mójútó òun náà ni ká máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé khalaqa Allahu al bigayatin wahida ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá ó dá wa fún ìdí pàtàkì kan òun náà ni ká máa sìn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdá èèyàn náà ni kéèyàn máa ṣaláì máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ní jojoojúmọ́ nítorí pé ọmọ èèyàn ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ lókùn ìgbà tó bá wà nílé ayé ẹ̀ṣẹ̀ yẹn máa wá tóbi jura wọn lọ a ní kaba irú zunub a ní sọ̀gá irú azunub àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà wà èyàn níjí lójúmọ́ kọ́mọ̀ dá kan bẹ̀ kódà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan bẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wálé ní àfọwọ́fúyẹ́ rẹ̀ tó sì jẹ́ pé òun àti ẹ̀ṣẹ̀ ńlá tá ń sá fún yẹn bákan náà ní méjèèjì lápòjúwe ẹlòmí ọ̀pọ̀ àyàn ẹlòmí gbà pé ká gbẹ̀mí èèyàn ẹ̀ṣẹ̀ ni yóò sì máa sọ fọ́lọ́run pé kọ́lọ́mọ jí ẹ̀mí ọmọ ànábì Ádámù tọwọ́ tòun bọ̀ yóò mójútó káwá jòkólẹ̀ ká máa sọ̀rọ̀ yàn lẹ́yìn àlẹ́gbẹ́bà a máa sọ̀rọ̀ tí yóò sójú wa onítọ̀hún ti gbàgbé pé kàtígórì kan náà lọ́wọ́ pẹ̀lú kíyàn ó pààyàn alkaba àwọn ẹ̀ṣẹ̀ ńlá anábìtì sàlàyé fún nínú tírà rẹ̀ ọlọ́run kìlọ̀ fún ọ nínú Al-Qur'an Al-Karim gẹ́ni kọ̀ọ̀kan wa kámọ̀ bá àmọ́ wá ṣera wa kámọ̀ mọ̀ ṣera wa nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ́wọ́n bá ti dákọ̀ tá júwe fún wa ẹlòmíì yóò fojú fúyẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan nítorí pé ọlọ́run ti ṣàánú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa mamin abdin ọmọ mi mùsùlùmí ilà wà yóò dìnnì kò sí irú ọlọ́run ọba kan tọ́lọ́run dá tí ó di lójúmọ́ tí ò ní sẹlọ̀ kọ́ra bójú kọ́nu yàrá rẹ̀ ká wá pé lásìkò tó pé alfitna ammatil biladi wa ashgalatil ibad fitina wàhálà gbogbo tí mú yàn máa yapa àṣẹ ọlọ́run ó ti wá pọ̀ ó ti kó ti pọ̀ nínú ìlú ó ti wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù ọlọ́run bá bísì láyé mọ̀ pé yín táwọn tara bọ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni abẹ́rẹ́ nǹkan lọ́mọ́sá ìsàforíjì ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa nínú àwọn ìbáàdà tí èèyàn gbọ́dọ̀ má jíṣe lójúmọ́ òun náà ni kéèyàn máa wá àforíjì ọ̀dọ̀ báyìí ní àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Allah subhanahu wa ta'ala ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa wá foríjì tọ́lá bá ti pààyàn láṣẹ ká máa ṣe kankan fíhì manfa'a wa maslaha wa khair orí ń bẹ̀ẹ́ fún yẹn nílé ayé ń bí àtijọ́ alkiyama ma bẹ̀ẹ́ وما حذر الله من شيء ọlọ́run sì ní léwà jìnnà kú omi kankan illa wa fihi mahlaka àbí kọjá pé ìparun bẹ́ẹ̀ kọ́lọ́mọjà parun ẹnì kọ̀ọ̀kan wa ìyá lọ lè mójútó ìmọ̀sí istikfaru púpọ̀ dábàá wo ìgbésí ayé tá ń lò lọ́wọ́ yìí ẹ rí i pé àwọn tára ń ní pọ̀jù àwọn tára dẹ̀ lọ àwọn tí eré wọn pé wọ́n kéré sáwọn tẹ́rí wọn ò pé alhumum walgumum walmasa'ib walibtila àwọn àdánwò oríṣiríṣi sì ti ń bá kálukú kọ̀dẹ́ káwọn èèyàn ó think normal mọ́ àwọn èèyàn ronú normal mọ́ látara bẹ́ẹ̀ kálukú wọn kàn wọ́n ń lo ilé ayé káṣà máa lo bàbá ṣe rí nínú àwọn tí èèyàn máa mójútó òun náà ni pé kéèyàn máa wo kéèyàn máa chẹ́kà rẹ̀ ìpè bọ́rọ̀ mi ṣe ń rí yìí sọ́nà fi dán mi wò ni àbí ń díyẹ ẹsẹ̀ mi kéèyàn máa wúra ìpè ṣé bó ṣe yẹ kí n rí ni ṣé bí mùsùlùmí ṣe máa rí ni kéèyàn kan jòkó lójúmọ́ kó kàn pé ẹ̀ṣẹ̀ lòun fẹ́ máa ṣẹ̀ kọ́lẹ̀ lómi ọmọ ṣẹ̀ lọ́wọ́ yóò sì mọ̀ pé tóun ṣe yóò da yóò sì mọ̀ continue. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ wa láṣẹ ànábì lọ́kọ́kọ́ sọ fún ànábì lọ́kọ́ sọ fún tọ́lọ́mà ti ń dájú kọ ànábì lérí ọ̀rọ̀ kan kìí sí ọ̀rọ̀ kékeré Allah subhanahu wa ta'ala ọlọ́run ni wastaghfir dhanbik ọlọ́run rẹ̀ ànábì máa lọ lè wá foríjì fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ Allah ti sọ fún wa pé inna fatahna laka fatahan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbik wa ma ta'akhkhar ọlọ́run láti ṣínà fún ọ wọ Muhammad àti ṣínà fún ọ àti wàá fèrè jìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀sẹ̀ síwájú àti èyí tó tún ṣẹ̀ ọlọ́run tó wá pa aláṣẹ pé wọ́n ṣètẹ̀kù fèrè lè dánbìkì síbẹ̀síbẹ̀ mọ́sálásì istikfar máa tọrọ àforíjì torí ẹ̀ṣẹ̀ rẹ lẹ́yìn náà wọ́n lè mọ̀mìnì náà wọ́n wá tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀nà àwọn sàábà ẹ̀rì àlùmọ̀mìnì náà lè ó wọlé àwọn mọ̀mìnì àkọ́kọ́ tó rí fáà sí ń bí àwọn sàábà ni kó tó wá kan àwa tá a tẹ̀lé wọn lábẹ́ rẹ̀ Allahu akbar máa tọrọ àforíjì fún Abubakar Uthman eh, Ali la ilaha illallah Umar bin Khattab radiyallahu anhum jami'a máa tọrọ àforíjì fún Abraham bin Auf Allahu akbar walil mu'minin máa tọrọ àforíjì fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ọ tí wọ́n gbà mí gbọ́ lọ́kùnrin wọn wal mu'mina àti lóbìnrin wọn gbogbo àwọn yàwó Aisha yàwó uh, Zainab yàwó Hafsa Allahu akbar yàwó Juwairiya Sauda àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn yàwó Ànábì àti gbogbo àwọn sàbíyàtì tí wọ́n jẹ́ àwọn yàwó àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn nínú àwọn tó tẹ̀lé wọn làwọn náà kọ́lọ́mọ́sà ìfiwálé bá wọn ọlọ́wọ́n bá nílẹ̀ anábì máa tọrọ àforíjì fún gbogbo àwọn mùmínì tí wọ́n bẹ lágbàlá yìí pátá kìí sàwọn mùṣírikí o kìí sàwọn kùfàr o àlùmọ́mìnì máa bẹ̀mí kí n fẹ́ríjì wọn torí tọ́ọ̀bá rí àforíjì ọlọ́run ayé rẹ̀ àtọ̀run rò lè dáa tọ́ọ̀bá rí àforíjì ọlọ́run èmi rò lè balẹ̀ tọ́ọ̀bá rí àforíjì ọlọ́run tó ń lè tó tọ́ọ̀bá rí àforíjì ọlọ́run ọba ò ní wọ àlìjánnà iná lọ́lọ́ lè wọ̀ ilé ayé yìí ọlọ́run ọba ó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ fẹ́ni tí máa ń wá foríjì ọ̀run tá ń lọ yẹ ẹnìkan ò ní wọ ẹnìkan ò ní kó lè wà lè jáná ọlọ́run àfẹ́ntọ́lọ́run ti foríjì. aya alákọ̀ọ́kọ́ ni suratu Muhammad aya 19 ọlọ́run tó pàṣẹ oníwàṣítẹ́kẹ̀fẹ̀rẹ̀ láha onírẹ̀ Muhammad máa wá foríjì lọ́sọ̀dọ̀ ọlọ́run mọ́ sí astaghfirullah inna Allaha kana ghafurar rahima ọlọ́run ọba Allah nígbà bí ó pèrè ní gáfír zambi nígbà bí ó pèrè ní gafur nígbà bí ó pèrè ní gafar gafur gafar ìtumọ̀ ẹni pé ọba tí ó máa ń fèrèjì àwọn èèyàn púpọ̀ tóun gan nífẹ̀ẹ́ kọ́ máa fèrèjì àwọn èèyàn ọba aláàánú ni suratul nisa aya 106 ọlọ́run sọ fún muhammad sallallahu alaihi wa sallam nígbà tó kù díẹ̀ tá ànábì fẹ́ jáde láyé ọlọ́run bá nira muhammad ní tó mójútó lẹ́nu ọba díẹ̀ tó kù yẹn <laughs> nǹkan méjì ni o fasabbih bihamdi rabbik fasabbih bihamdi rabbik. سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده يقعد تنمو <laughs> واستغفر واستغفره لينا قامت استغفار إنه كان توابا وبارئ وباتي من باتتوباني إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر sọ́tún nasir ìdájà nasir tá a máa ń kàyìn náà láwọn sọ́bà fi ní àṣìkárò annabi nígbà tó kújẹ́ tó jáde láyé subhanallah bihamdi astaghfirullah wa atubu ilayh ọlọ́mọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́mọ̀ ya téèyàn bá lè tara bọ́ istighfar kò ní gbádùn ayé wọ́n máa béèrè pé kí ló ṣe kí ni wọ́n mọ̀ tó ṣe kí ló mọ̀ tí wọ́n kọ́ lẹ̀ fún ọ. èèyàn sọ kẹlima kẹlima kẹlima ẹyọ kan ànábì èèyàn sọ kẹlima kẹlima ẹyọ kan ọlọ́run sì sọ yẹn sínú jahannam kẹlima gbólóhùn kan péré just a word tó bọ́ sápò bínú ọlọ́run yáwù bíhà ila jahannam. èyí ó sì bá rẹ̀ nínú jahannama pẹ̀lú àwọn abọ́gibọ̀pẹ̀ pẹ̀lú àwọn kùfàr kufar tó wá yọ ọkùn bẹ́ẹ̀ tí ọba jẹ́ ṣíríkù àwọn yọkọ̀ darapọ̀ mọ́ wọn náà wọ́n máa béèrè pé kí ló ṣe kí ló ṣe lọ́mọ kọ́lẹ̀ fún ọ ọlọ́run ròyìn àwọn jọ́ wọlé jẹ́nà ọlọ́run ní walladhina ọlọ́run ọlọ́run bá ní lilladhina inda rabbihim ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ti bẹ̀rù ọlọ́run ọba ọ wà fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn kí ló wà fún wọn jannatun tajri min tahtiha al-anhar alìjánà tó jẹ́ pé àwọn akérèmọdò ọmọ sàn lábẹ́ àwọn odò ọmọ sàn lábẹ́ alìjánà yẹn khalidina fiha wọ́n pẹ́ gbére níbẹ̀ wọn ò ní jáde má ọlọ́run wá ń ròyìn àwọn tí wọ́n wọbẹ̀ nínú àyà yẹn ìgbà tó lọ́wọ́ parí àyà yẹn ọlọ́run ni wal mustakfirina bil ilẹ̀ àwọn tó jẹ́ pé lásìkò sáré àsìkò sáré nígbà tó kù díẹ̀ tílẹ̀ fẹ́ ṣe kíní tílẹ̀ fẹ́ mọ́ ẹ ní bá wọn lérí bẹ́ẹ̀dì tí wọ́n ń sùn ẹ ní bá wọn níbi wọ́n ti ń wo fíìmù ẹ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí whatsapp ẹ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí facebook ẹ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìtẹ́ bá wọn tí wọ́n máa ṣe lásìkò yẹn ni pé astagfirullah wa atubu ilayhi ọlọ́run láwọn tí wọ́n bá ń jí ṣe àṣẹfú láwọn tó bì lé ìkan tó pèrún àlùfájàrí ọlọ́run ni wọ́n wọlé jẹ́nà lọ ọlọ́mọṣà ìfàwọn náà sínú wọn lọ mọ́ṣà ìjí wa àwọn sálàfù sálẹ̀ wọ́n mọ̀ amamaka bil-layl mọ́ṣà gbé mi dìde wájú rẹ lóru tọ́lọ́wọ́n bá ò ní gbé yẹn dìde wájú ẹ̀ kílẹ̀ tó àtùmọ̀ tẹ̀síwájú insha Allah ta'ala ní ìgbà míì ẹnu ọba ta wíwí náà kọ́lọ́mọ́ tẹ̀jọ́ sànfàní fẹ́ni kọ̀ọ̀kan wa ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti ẹgbẹ́ rẹ̀ wọ́n ta fìyà sínú àwọn tí wọ́n túbá tí wọ́n tọrọ àforíjì subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa